الحمد لله رب العالمين خلق الألف وضعه وعباده من مصنعته رفعت امواتا من العمل ليس كمثل الشيء وهو السبيل البصير اشهد ان لا اله الا الله وحده لا شريك له لا الملك ولا الحمد يشبه يومين وهو على كل شيء قدير ويصلي ويسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم على تسليما كثيرا عباد الله اوصيكم ونصوا بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى بني آدم وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يثبت لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة إيمان خطبة اليوم هي حبل يسد المنزل بالشارع سبق أن تكلمنا عن عالم الجن وعن أطنابه وعن تشكلاته وعن اختلاف العلم في وجودهم أهل السنة والجماعة في هذه الأعراف وكذلك تحديد الأرواح وتكليمهم دين جديد باطل أحدثه اليهود والنصارى وكيف روج هذا الدين وما تعلق به من المقاصد ثم تطرقنا إلى الصراع وفسرنا لكم حديث أبي عبد الله بن عباس الشريف تلميذ بن عطاء رحمه الله رحمة واسعة في قصة امرأة سوداء وتكلمنا على أن الجن كانوا ينكحون أزواجنا وهل يمكن التناسل والتناسل بين الجن والإنس وما أقوال سلفنا الأصحاب في هذه المسألة كل هذه الأمور قد بيناها بما يبني العادة أو بيانا في الدنيا عن الوجود ولكن طالما سكتنا أما تعلق بالجن لذا لا أجد من الماضي بالحاضر فقد مرق بظنهم أترى يقول كافة قال النبي صلى الله عليه وسلم أن ترى هذا حديث لا بس يقول فيها النبي ذلك للخبر الكيوانات الخبر كيوانات لا توقف الوقت النبي صلى الله عليه وسلم بجد الإسلام أنا نفسي بين ذاتي أنا نفسي بالله سبحانه وتعالى wọ́n mú ìgbéra náà sí ìrìn rẹ̀ àní ìdàkùnlọ ọlọ́pàá àwọn ọ̀tàlá omi tábẹ́rẹ̀ ọwọ́ ń bẹ̀rẹ̀ nínú ìgbà ní pé ìbẹ̀rù ìgbẹ̀jọ́ èyí lè ní lọ́dọ̀ kọ́mọ́tà àti ìdúrà ìtumọ̀ ọ̀fẹ́ ìgbẹ̀kan wa ìpínlẹ̀ máa tó jẹ́ pé àmà àtẹ̀rẹ̀ ọlọ́run wa lójú ayé àmà ya ẹ̀ńtọ́rọ̀ kọ́mọ́tìlẹ̀ wọlé kọ́sọ̀wádìí rẹ̀ ẹ̀ńtọ́ ọ̀pọ̀lọpọ̀ àtìkèkèrè yìí akókòrò ọgbàlùkọ̀tà ìpè ní ádámù jù ìgbésí ayé àwọn àtìkèkèrè bákan náà kí ni ó gbé ní akó rẹ̀ òun náà ni àwọn tó ń pè ní wá gbọ́ wa àti àìsàn ìdókè kọ̀ọ̀kan àtẹ̀yìn tó gbé lórí náà tó náà tó ń fìrìfìrì kásìkò ṣùgbọ́n lẹ́nu ibi tó yẹ ká ti máa bọ́ọ̀bù èyí ni أقدم أجرة على تعويل أو على تعويذات والرقى إذا اللي يدور سير بابا kan kankan láti alukur'an tàbí láti bá àwọn àdúrà tí a lè sọ lọ fẹ́ nítorí rẹ̀ kan sí aláàrẹ̀dá. Tábà wá lè gba owó sáájú máa ń ta àwọn nǹkan kan sáájú owó kéèrè sísọ òrùkíyà kéèrè sísọ òrùkíyà ọjọ́ ìgbé àwọn ìlọ́gbọ̀n bí lè òrùkíyà. fàdúgbò ìfúnfún tàbí ìyọ̀mọ̀ àti ìfúnfún ìrẹsàn. ìyẹn ní èdè pátọ̀ nípa àkíkọ́kù ìbẹ́rẹ̀. والفرق بينه وبين الإعارة والفرق بين الإعارة والتجارة والفرق بين الإجارة والجعالة بقى على من كلمة تقولون àbọ̀dẹ̀ bọ́tẹ̀ ní àwọn onímọ̀ kí ni ọ̀rọ̀ wọn lórí bẹ́ẹ̀ àbá kọ́ọ̀yà ní ìgbà tí èdè ìgbàyà ọkọ̀ àti ẹgbẹ́ máa ń rán sọ ọkọ̀ àti ẹgbẹ́ gbáyé kó gbóó lórí rẹ̀ kí ni àwọn àpá àkúrò rẹ̀ kí sì ni ẹ̀rí bí a ti sọ fún ṣùgbọ́n àtijọ́ bí ẹ̀ lórí ọ̀rọ̀ adam kìkì bí à ń bá bọ̀ pẹ́pẹ́. a wà máa fi sísúbà yìí pé ìran wọn ní kàn fún ẹ̀dá sọ sẹ́yìn. àkọ́kọ́ àwọn èèyàn kan bẹ ní ojú ọba ìkórè ojú ń já jẹun. a sọ̀rọ̀ nípa wọn a sì sọ wípé ìgbé ọlọ́pàá ló rán ìjà mẹ́rin sẹ́lẹ̀ lọ́rùn ẹlẹ́ọ̀kọ́ nínú ọ̀rọ̀ yìí. من pé القرآن الله سبحانه وتعالى wa ta'ala ó الجن يقول يا ìjọba nígbà ìgbà àwọn àjẹmọ́ النبي صلى الله عليه وسلم سيدنا بكنا الله سبحانه وتعالى قصد به تجاهه قصد به تجاهه أترى يومين في الصفات ودعوة لا تجاهه ama ẹlọ́rọ̀ ó ti gbà ní máàlì náà láti di ọmọ ìyẹn tí wọ́n bá ń gbé ibi tó parí sí lókè èèyàn gbọ́dọ̀ kan náà bíláàkì ọwọ́ àbẹ̀rẹ̀ bí ọwọ́ àbẹ̀rẹ̀ rẹ́ẹ̀dì ọwọ́ àbẹ̀rẹ̀ dínà wà pẹ́ dínà ọ̀pá tó ti dẹ́gbẹ́ pé ìfẹ́ tí ìfowó òyìnbó ló ti nà. Tàlákìlì olùdíwà ọmọ kéèrè tó ti lè wá lónìí onígbòmí lè wá ìdúgbò mi. Kámá lè ń dáná yìí, kámá máa rọ̀ rẹ̀ yàtọ̀ sí mi, yàtọ̀ sí ọ̀sán rẹ̀. Bákan náà, àwọn ti ká àwọn ọ̀sẹ̀ àìlá nínú agbára rẹ̀ ó jẹ́ kí á mọ̀ wípé àwọn àjẹ̀mú àlá ọ̀bá ńlá mọ̀tẹ́lẹ́fà tíráìbù wọn náà tó ń ìlú pọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn náà tó ń ìlú rẹ̀ ní nàìjíríà làkọ́ àwọn àdúgbò rẹ̀ sí ìrẹ́lẹ̀ kátó wá pé afẹ́ máa sọ̀rọ̀ sí àwọn àjọ̀mọ́ náà bá a ti gbọ́ yẹ́ yorùbá wà níbò wà nínú yorùbá wà fún pẹ̀ta àwùjọ wà nínú àwùjọ náà fún pẹ̀ta wọ́n lè kú lánàá wọ́n lè bẹ́ẹ̀ lè ojú tí wọ́n mọ̀ pẹ̀lú báwo náà ìlànà náà wà fún ìgbésẹ̀ ìwà kíláàsì rẹ̀ gbogbo ilé ìgbà tó lè bẹ̀rẹ̀ lọ́dún kékeré náà bẹ̀rẹ̀ lọ́dún. bákan náà tí ìfọ́ ọ̀sùn ẹni eré bẹ́ẹ̀ni ìrìn dáadáa ẹni ìdí náà ti ti di bẹ̀rẹ̀ lọ́dún. bákan náà àmì ìsọ̀kọ̀ mọ́ àyọ̀kọ́ lánàá ó ní tọ́ba lè kílíà bí àwọn àgbẹ̀ kékeré nínú kàbíyì tí wọ́n mú àti ìbọ̀ ìbátọ̀rọ̀ nínú kàbíyì قبيل دعنا غدا الوشمي صحابي جليل قول من الجبريل رضي الله تعالى عنه الجرثوم الوشمي ابو ثعلبه ó ní àmì sọ̀rọ̀ lọ́wọ́ ìyọ̀sọ́lá ń sọ̀rọ̀ wípé alìjínú àlàáfàlàáfà ayé ọ̀pá àtúná ẹmẹ́dá àbùdúnà àjàm̀lẹ́bí ọ̀sẹ̀ ìtẹ̀wẹ̀ lórí ìtàrí tẹ́lẹ̀ tí àwọn òkè kábọ̀ ọlọ́mọ yìí wọn ní èyí máa ń mẹ́ta wọn. fún ìtòkè tí wọ́n bá tẹ́ ọ̀kan ní mẹ́ta yìí. àrísà kan wípé wọ́n ajílẹ̀ àgbàhá àtìlẹ́ ṣàkóso èyí yẹn ni àwọn ìlànà nínú ìlànà gẹ́gẹ́ wípé كثير الهوى أو يخرجون في الهواء ونظر بذلهم ما نقول مما قبل برده وكل شيء يمكن طبعا هذا جاي يقول على حجاج وكلاب orí àwòrán ìlú àti ajá obìnrin lọ. Yàtúlò pẹ̀lú bẹ́sẹ̀ lónìí yàyẹ́ pẹ̀lú ìlú. Àwọn àrùn kẹta obìnrin tẹ́tẹ́ ń gbé ní ọmọ wá ọmọ ìlú. Ó lè wá sí àtúntò pẹ́ẹ́rẹ́ tí o jẹ kó o sì lè lọ alárìnkàyà ibi ọba ti rẹ̀ wá lọ́rùn níbi ìgbà tó ti yé lọ́wọ́. ṣé wàá fi ní ọmọ lọ́ọ̀lọ́ ọ̀gbìn ìgbà àdébí sọ̀tọ̀ bọ́ọ̀rọ̀ rẹ̀ kọ́ mọ́ ó ní ìlànà mẹ́ta tí wọ́n jẹ́ lọ. Gbogbo ọba tí wọ́n máa sọ̀rọ̀ ń wọn lé ilé tí a ti sọ̀rọ̀ ń pa wọn lé ilé. Ṣùgbọ́n àwọn tá a jẹ́ nítorí báwo ni èdè nínú ìṣe ẹ̀sìn wọn gbá wa pẹ̀lú ìgbésí ayé àwọn àjẹlé yìí láti bọ́rọ̀ àwọn sálápù lè rí pé kàmá báyìí ní ìṣàfihàn ìrọ̀sọ́lẹ̀ ìdára ìdára àìsí mọ̀tọ́jú yẹ̀sí ìhàwà tẹ́ ẹ bá rẹ̀ yẹ̀sí lè dé nínú àkọsílẹ̀ ìdíkùn ó ti àwọn sókè ń kó dọ́là jáde lábẹ́ ẹ̀fà lálejò kọ́ọ̀kù sí ìjọba ìpín ẹ̀ nígbàgbé ìdọ̀tí nígbà fẹ́ mú ẹmúdì ẹ̀ bùrú bẹ́ẹ̀ rẹ̀ ẹmúdì náà tí ó kùtà ní kọ́ọ̀kù. àdìrí ní àwọn òṣìṣẹ́ tẹ̀sí bá wọn pẹ̀lú ìgbẹ̀lẹ̀ nígbà tó wà tí o tẹ ní gbẹgbẹgbẹ wọ́n wà mọ̀ ní mọ́ ní àlámà ìwádìí ìlànà sẹ́lá ọ̀pọ̀lọ́ ìgbà tó lọ́sàn-án jẹ́ fúnni máa jẹ lọ́sàn-án wẹ̀. Obì olóògbé ní fúnni máa jẹ. Ó lè máa lọ ọkà bọ́ bí wọ́n ọbẹ̀ yálàmùlà kọ́ máa a máa yọ obìnrin lábẹ́ lọ́pọ̀ kò sí tí òjò àwọn ìlú ní sọ́nà mọ̀ bá bẹ̀rẹ̀ rà kọ́dà a máa mú òdòdó ẹwà ìlú ń pè nínú àtẹ́gbẹ́ fún àlàyé àdìyàn òmìnira ìjẹ́bù àfáà ní ẹgbẹ̀rún náà pé gbogbo agbára ní ìpè agbára ìṣòro

sì ní pé yóò pèrè lórí ọjọ́ kan àwọn tó lọ ọwọ́ jẹ́ àwọn ẹbí lẹ́ta làwọn àti ọjọ́ brazil lẹ́ta jẹ́ ẹnì kan yẹn a ẹni tó yàrá ẹni ó sì jáde ìpàkọ́ rẹ̀ bàbá tí àpàkọ́ tó kíyè sí nígbà wa lè lè lè lọ́wọ́ bẹ̀rẹ̀ ọmọ ìgbà yà wọ́n ààwẹ̀ ẹ̀yin tọ́lọ ní ìṣe wàhálà ní fúláwẹ̀ àwájọ mọ́tí àmà ó sì mọ̀ wá ibi àjọ pátẹ́lẹ̀ rẹ̀ lórí ẹ̀rú rẹ̀ sí ìgbéga àwọn ìgbàlá ẹ̀mí ní àtìlẹ́yìn lọ́gbà náà ìṣòro àtàlá wọ́n ní ọmọ ìjọ́sí pé àlùjẹ̀mí ọ̀kan bẹ̀rẹ̀ nínú ogun káwọn ọ̀pọ̀lọpọ̀ bá péjọ àti ìpèlè tó tóbi ìjọ ọkùnrin kan wá ń bẹ nínú àwọn ìpèlè àti àtẹ́sẹ̀ rẹ̀ lẹ́jọ́ ń pè ní bá ń bẹ̀ ìpèlè nínú ọ̀rùn ìwà nílé àdéhùn ìgbé aláṣẹ ọkàn ẹni pàtó nípa bí àwọn ìlú lọ gbádùn ní òṣèlú kókò ìkọlọ̀ wá jẹ́ ìlú ìjà ó jẹ́ àkáyàtọ̀ ètò ìlú akámọ̀ ìṣe tọ́lọ́ làwọn ètò ilé ìṣòro tọ́lọ́ wọ́n èyí tí ìjáde kò sí ìjà náà gbẹrẹgbẹrẹ ni wọ́n lè ìbẹ̀rù bẹ̀rẹ̀ náà. ṣùgbọ́n àwa tí alẹ́sọ̀lẹ̀ wà pẹ̀lú kí ń rìn ṣé gbọ́n àdáadáa bóòlá èèmọ̀ ń tó dé wà àti nǹkan ilé tó wà lẹ́yìn. Àwọn ń sọ̀rọ̀ nípa Bùsáàkì Jim. Àwọn wàhálà ìdààmú báwọn àjẹmọ̀jẹ́ máa ń dálẹ̀. Ara ẹ̀mí tó wọ́n máa ń jalè. Kéèké gbogbo ẹgbẹ́ ni ọmọ àyàlá ní bọ́sẹ̀. Èmi náà ló lè rí ẹ̀ lórí àjẹmọ̀ náà ní ọ̀rọ̀. Wọ́n á máa jẹ́ bọ́sẹ̀. ṣùgbọ́n ìgbàlọ̀ bá ń pè é láì já wọ́n ó tẹ̀ yí lẹ́gbẹ̀ẹ́ mi tí àìjá ọmọ òjò lọ. ọ̀rọ̀ ọ̀lẹ́ nàìjíríà nílò ìmọ̀ tó ń lé orí orí àwọ̀ orí àdúgbò yóò di àdúgbò nínú yàrá ìyà àdúgbò yóò wà mú díẹ̀ yóò fi láti lọ sí yàrá àdúgbò. dàpọ̀ ta ilé ìgbé padà tí ó jẹ́ ìjàlè tí ó sì rí ju kí ẹ jí tẹ́sán lọ́rọ́ a máa jí ọ̀rẹ́ bí àmì ètò ìròyìn ní èrè rẹ̀ lọ sí ààrẹ ìlú tí ó gbà nígbà ẹjí gbogbo ìdí ń dárí sí ìdárí sọ́ọ̀tà ọ̀nà ibi tí ó gbé ìjọba yìí wọ́n á máa jí àárín ọdún mọ̀ṣáàkì ìwọ̀n yìí a sọ̀rọ̀ pọ̀ nípa rẹ̀ a sì sọ ibi tí àlẹ́ kan sọ sí àlẹ́ iṣẹ́ bí wọn. ọ̀nàmì sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìfúnra ìdílé tí ọ̀dà lọ sí owó tí ó ń kàtí ọba tó ń sùn kí sì máa bẹ̀rẹ̀ lé wa kásálámà. ìsàlámà ìdásẹ́ kò dùdú àwọn ìṣòro àwọn olúwa. bọ́sẹ̀ náà gbogbo nǹkan tí a mímọ àti ẹ̀mí ìfẹ́ ìlú kárípá àti ìjọba ìjà àti ìpàdé báàsì gbogbo ẹ̀ tá a bá tiẹ̀ wà ní ìjọba ìjọba rẹ̀ kánà nìkan ní ilé ìlú ń tàfà ní ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ̀ẹ́ gẹ́gẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ wà jẹ̀lé ìlú ó tún àtúndí ẹni tó jẹ́ mọ́rọ̀ ọ̀rọ̀ nínú tẹ̀sí àwọn ń sọ àwọn kan ní tẹ̀sí káàkiri àwọn kan ní jùmọ̀ nínú mùsùlùmí ni wọn tàbí tí ó dé fún àwọn olú wa dáadáa lórí àdéjà tó lè dá ọmọ àtàrà pé kékeré kò pàtó ìdájọ́ ìgbà ní ìṣàlọ́ àwọn ọmọdé. Kẹ́gbàgbé àwọn èèyàn náà ń bá a forí bẹ́ẹ̀ làwọn náà rí wọ́n wá bí ẹni iye lórí fọ́nà lọ́mà sí àwọn èèyàn ẹni lágídí ní wa alágídí ní wa pẹ̀lú lágídí ní wa ẹni tí ń máa kra fún wa ẹni máa kra ní ìjọba bí ìjọba àwọn tí ń dánú wa ó fi àwọn ọmọ ìsìn ọmọ ọmọ ẹni tó jẹ́ pé máa sábà nínú ìfìyà kí láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ orí ọmọ ìlú ní ìgbìyà ṣùgbọ́n ilé àbùdá àjà àti jàmá ní pé wá inú èmi ń pè bọ́ ọ̀bẹ tí wọ́n láyàn bá ọmọ níta tí èsì orí ọbẹ̀ ìta ṣùgbọ́n ọbẹ̀ ìbẹ̀ ní àwọn àjẹ̀mí fi máa ń bá yàn jà ṣùgbọ́n ọlọ́mọ bí owó wọn mùsùlùmí tí ẹ̀ ọ̀pọ̀ àti àdáadáa a sì sọ àwọn tó dá lọ nínú àwọn ènìyàn náà lọ́jọ́ sàkábà a sọ̀rọ̀ nípa tẹ̀rẹ́ ní àbúrò kí ló fà táwọn afá àfikún ní tẹ̀rẹ́ ní àbúrò àtàkàrà yìí a kà sàmọ́ra àdúgbò ṣùgbọ́n àwọn àmọ̀ ṣáà kí ni wọ́n tẹ̀ dúró ó ní ìfẹ́fẹ́ tó bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn èèyàn máa ń tàṣe èrè lọ́dẹ àkúrẹ́ ní máa ń sọ ọ́gbọ́n náà ń tẹ̀sà àmì jíjìn ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ tó lù. báwo yàtọ̀ ṣẹlẹ̀ sí nígbà nígbà tó lù báwo yàtọ̀ ṣẹlẹ̀ sí ìlà yóò sáà màkà àti èrè náà ní àjà wọn máa gbé àjà gbẹ́lẹ̀ kalẹ̀ pé ọdún náà ti kàṣe kájọ ìṣẹ̀lẹ̀ ó ní àtúnṣe owó lọ́wọ́ kájọ ìpè ẹ̀sìn ìlú ẹ̀dọ́ wa. ìlú kẹ́yìn ara rin sí àwọn àdìgbẹ̀ ọwọ́ nípa ìṣọ́ bá a ṣe láwọn kìdínápáàtì ní ọmọ ìṣẹ̀lẹ̀ a nínú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ṣe kìdínápáàtì wà fún àwọn àdìgbẹ̀ lọ́wọ́ tẹ̀mà ń kálà máa ń dìná fún. ṣùgbọ́n gbogbo ń tẹ́lẹ̀ ọmọ àdéhùn rẹ̀ tá a bá ti lọ wọ́n ti àti rẹ̀ ẹ̀kọ́ tí àwọn náà yìí fọ́ sílẹ̀ lọ́wọ́ ìfọ́lọ́ ìfọ́fọ́ wa. èyí náà láàbù máa bá ń lọ lùpẹ̀ àá ibi wàhálà wà èyí ló dé ìwọ̀n ìdí tí a lè fọ́lọ́ lọ́wọ́ ìfọ́lọ́ ìfọ́fọ́. Hafa Abdulrahman ibn Abdullahi في رواية هنا في الدنيا في قصة رجل اختطف اختطف الجنس الآن عمر بس عمر أقول لك من وراء أنت فمن ابن أبي ليلى إنه لكل شيء فإذا كنت لنا إنه قال يا أو عبد الله bóyá ìdáwùsí àmì sọ̀rọ̀ ká máa ń tẹ̀lé ìdí ìjọba. àwọn ìrọ̀ àdá tó yà alámọ̀hánlá tàbí ìṣíkímà tó yà alámọ̀hánlá fún ìdí tàbí ìdómi ọlọ́mùsọ̀rọ̀ tààlà. Ìṣẹ̀lẹ̀ tó kà wùdí bí àwọn àjèjì ti kalẹ̀ ìmọ̀ náà. Ilé ẹgbẹ́ ìyàmọ̀ náà ti ní bẹ́ẹ̀ tàbí orílẹ̀-èdè. Wọ́n ti ṣe àyẹ̀wò. tó bá ti sọ nípa lórí rẹ̀ yìí kára ní kọ́ ọ̀rọ̀ ọjọ́ fún mi yìí yẹ̀wò rẹ̀ gbọ́wọ́ náà lọ bá fún ẹ̀sìn ní wọ́n ti rẹ̀ yẹ̀wò bá tó bẹ̀rẹ̀ ọ̀dọ́ ọ̀nà wípé ìyàwó èyí pàtó àwọn òye rẹ̀ yìí ó sì lọ síṣẹ́ ìdájọ́ nínú ọ̀gbìn ọ̀rọ̀ tó lẹ́nu ọ̀gbìn lọ́wọ́ so ìgbéyàwó ìdílé ọ̀nà àkọ́lé ìrìnà ìlẹ́nu ìrìnà ọ̀nà àwọn ará láàyè ọ̀dà fa àmọ́ra àtàkùnfàkùnfà ọ̀rọ̀dà yìí nà fana iná òbí tó ti sùn ní ìsìn òní ẹ̀ wọ́n sá ìgbà wọ́n wọlé ọdún kan lè ọdún kejì ọdún kẹta nígbà tó yẹ kó kẹrin ìbílẹ̀ nípa ìwà ọ̀rọ̀ náà lè àwọn òbí rẹ̀ àwọn òkú máa bẹ́ẹ̀ báyìí nígbà tó bá yẹ ní ìrẹ̀lẹ́ ó nígbà tó kọ́kọ́ mi lẹ́yìn ìgbà tó yẹ kọ́kọ́ mi kàjá à zẹ́yìn ìgbà ọkọ̀ ìmájì kan lọ́wọ́ yọ ọgbà nínú ìyá ìlú ìbá di ìyá ìlú ẹ̀kọ́ lọ́ba nàìjíríà ìlú bí ìlú tó kù kó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú ẹ̀rù ìjọba náà ó di ọ̀gá lé lọ́jà ọ̀nà ọ̀nà olóyìnbó kí ìtàyé ti sọ áhàdùn áhàdàgbé zàmúlẹ̀ èyí náà لا يجهل أحد حياته دون لا يتمام يلوي لك فايد يوجد kéèkì ló wọn máa ń gbé wà ẹkú yẹn lè mo bá lọ ní ìdílé rẹ mo ní ẹtí lórí àbàbà yìí wọn ní kíni ẹtí sẹ ó lè jáde ní ìròyìn lọ sí mọ́sálásí láti lè fi òṣìṣẹ́ làwọn àjàmbá gbé à àjàmbá gbé ọkọ láti lè gbé. kí lọ wá ń jẹ́ ọ̀rọ̀ wọn ní ọjọ́ mú mẹ́rin wọ́n mú ìlú lẹ́yìn òwò wà mẹ́ kárí kéfè wọn lè gbogbo bàtọ̀ wà mẹ́ wọn tó tìlẹ̀ bíi bẹ̀rẹ̀ jílẹ̀ jẹ́ ó ń gbogbo gbogbo yọba kan tí wọ́n dá ọlọ́wọ́ rẹ̀ sọ ní àwọn ìgbésà ìjọba ọlọ́wọ́ rẹ̀ sọ wọ́n máa ṣàrọ̀ ọ̀gbìn ìpínlẹ̀ orí àìjẹ́dẹ́ jẹ́dẹ́ kù lè dé lọ́wọ́ èrò gbogbo nǹkan méje tí a bí kìí ilé ìgbàgbé ìgbà òyìnbó àìjẹ́dẹ́ kan sọ báyìí èrò gbogbo ní ọ̀gá ti dé ìlànà máa yọ ọ̀gbẹ́ bóòlù tí a wà ẹ̀rọ olóòtú yàtọ̀ pẹ́ lọ́wọ́ ti wípé àwọn àdìsẹ̀lẹ̀ tí ó bí ò ibi tá a ti máa mọ̀yà kan nínú ìṣòro ìlú ni wọ́n mú. ọ̀sẹ̀ ní ìṣòlùmí ó náà ti ti tẹ̀lé ìbáàdà gẹ́gẹ́ bá náà ṣe rí mùsùlùmí èèyàn náà tó lè pé èèyàn èrè lórí rẹ̀ yóò sì sí pẹ̀lú bá wà bá tóbi ẹ̀dá. ó lè mú òòlù pé àwọn mùsùlùmí kí á dálé jẹ̀mọ̀ àwọn ni wọ́n ti wá àwọn náà tí wọ́n gbé gẹ́gẹ́ bí tòun èdè ìgbé àwọn ìdílé wa pè é wọ́n sábà ní ìsàlàyà wọ́n kó àwọn ọmọ ẹlẹ́wọ́n òun náà wá wà ní ọ̀sẹ̀ ọ̀gbẹ́lẹ́wọ́n nílé ìfọ́dọ̀ ọmọ ẹlẹ́wọ́n bá wọ́n ń gbé lẹ́yìn ìgbé ilé ìwọ́n tó ń gbé náà gbé láti lè má ti gbọ́ kí á yẹ ẹ̀sìnkọ́ ṣe orí ìṣòro mùsùlùmí ah, àwọn náà àwọn òṣìṣẹ́ mùsùlùmí máa yára máa yẹ ìṣòro lẹ́nu orí tí a kòrò ní pé oríta ọ̀yà ló ní bẹ́ẹ̀nà mọ̀kàn yàtọ̀ sọ máa gbé láàrin wa ní ìgbésí ayé àlàáfíà àbí ọ̀pàdà pẹ̀lú àwọn ìlànà àpérè ìrìn àjò ìpadà lórí wọ́n ní ìpè àwọn ọ̀dọ́ níbi ẹ̀sìn jí ọ̀dọ́ ìpè ìwé ìwọ̀n ṣàbọ̀ wọ́n bá ní ìpè àpẹẹrẹ padà jáde padà ó ní ìwé ìwé ìwé ìwọ̀n ala kulli hal àgbẹ̀rẹ̀ bá rí ìdí àlámẹ́rin ìwé ní pé iṣẹ́ ẹbí ó làwọn àdìjànà gẹ́gẹ́ lókè ìmáyé fún un àmẹ́lẹ̀ sí máa ń gbìyànjú ṣùgbọ́n káìsẹ̀ ní ìbẹ̀rẹ̀ lè gbìyànjú kí ló fẹ́ sí ìyẹ̀kọ́ ju ìrírí ìfún ọlọ́lọ́ torí ṣe lójú ẹgbẹ́ bí ìbẹ̀rẹ̀ ti gbé ó ní ẹ̀yọ adarí kan lè gbájọ lójú mọ́ ó sì lè bí ọdún mẹ́rin làlọ́bẹ̀rẹ̀ ẹ̀rọ mi làlọ́bẹ̀rẹ̀ ẹ̀rọ mi làlọ́bẹ̀rẹ̀ ẹ̀rọ mi làlọ́bẹ̀rẹ̀ nígbà tí wọ́n wá dìde ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ni ọ̀rọ̀ máa jáde ìpàdé òun náà yóò fún mi lè fi yẹ̀fúdẹ́ ìfúdẹ́ ìfúdẹ́ ìfúdẹ́ ìfúdẹ́ ìfúdẹ́ ìfúdẹ́ àwọn kan wà á rí lóńtọ̀ nínú yóò sì máa lọ rèé bẹ́ẹ̀ náà pé jáde jáde ìgbésẹ̀ náà jáde ìgbésẹ̀ sọ pé àìgbésẹ̀ yẹn wàhálà ni wọ́n jà sí àná bákan náà asàlàyé mẹ́tàlá sọ̀rọ̀ tí àwọn ìlànà ń pè ní akọ̀wé akọ̀wé méjì lè fi sí èrè tí àárí ara lè bí wà èrè tó jẹ́ pé àwọn àjẹ̀yìn àwọn ilé máa ń fà ọ́ wà èrè káwọn àsìkò kan ó máa ṣẹlẹ̀ sí ẹ̀mí ẹ̀mí arẹ́fẹ́ ọkọ̀ fẹ́lú rẹ̀ ni wọ́n bá lọ bá ní òun ojú ìṣòro ó bí ìgbà tí ara ẹ̀ bá tó tilẹ̀ kó ló mọ̀ nìkẹ́ tí ó ti rẹ̀ ni. jẹ̀máà ẹni tí wọ́n ń bẹ̀ ní wárápá ó bí bí wọ́n àwọn èèyàn láti ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ wípé kò lè dáṣe pẹ̀lú ògùn tó lè dáṣe wọ́n lè jẹun àìlera ara olóyè dáṣe ṣùgbọ́n gbogbo ẹni ìdáṣe dáṣe. Fọ́lálì nínú ọpọlọ òun ní máa fa òwúrò fọ́lálì. Ìdáǹtẹ̀ ní fọ́lálì òun náà ni ìdàkúrò nínú alákùnrin kan akàlẹ̀ ìsọ̀rọ̀ àti àdínà náà bá ọ̀rọ̀ bí aláwọ̀ tẹ́lẹ̀ bọ̀ nípa obìnrin tí nǹkan ìmọ̀ ń dàlá àmúlẹ́yà nẹ́bí sọ̀lọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan ìbá fún ṣe yóò sùn ara lẹ̀ kò ní náà tó ń sùn ara lẹ̀ àwọn ilé ìgbàlè máa fi aṣọ ìbílẹ̀ àpàdà yóò mọ̀ sí wọn àwọn bọ́ka mọ́jà wọ́n mà ti bẹ́ẹ̀ bọ́ka mọ́jà wọ́n mà ti bẹ́ẹ̀ kò tó yàtọ̀ sọ̀tún ní pé tó bá ti lè tẹ̀ sórí kọ́ ibi àdánwò ni àdánwò náà láì lè tẹ̀ sórí lọ́wọ́ alhamdulillah tó bá ti lè bá ọbẹ̀ náà àwọn ọbẹ̀ náà ó yà lẹ́bi máa ti sórí sọ́dọ̀ náà fọlọ́ ṣùgbọ́n bá ti bọ́ náà lè kí ìgbà tó ń gbé ó mọ̀ ìgbàlà àtẹ̀wò lóbi pé màmá tira ẹ̀ lọ. Àwọn àti sísè àwọn ọba ìlú. Kí ni ẹ̀sìn àgbàtọ́sí obìnrin ṣe sòrò lẹ́yìn ìgbà tó fa àpàkùdà tí nǹkan ìgbà tó ń ṣe gbẹ̀mí yóò lọ sí ara kàbá yóò wọ lọ rèé ṣe máa tẹ tẹ máa ń ta mẹ́tàbá yìí kí á lè jẹun kó lè bá ẹ̀sìn bọ́ọ̀nù lẹ́yìn. Àwọn eléyìí ni ìrántí àgbẹ̀mí wọ́n máa ń lọ. ṣùgbọ́n àwọn bàbá lè lè bá ní bọ́ọ̀lù máa ń pè ní àkọ̀ròyìn tó omi tí èèta bọ́bá múyàn yóò bàtẹ̀ lórí èèyàn èèyàn bàtẹ̀ múyàn káàkọ̀ rẹ̀ bọ́bá múyàn bọ́ èèyàn lọ sí òòrè tó tó ìmòòrè ni ṣùgbọ́n wọ́n lè gbé ọ̀gá tó gbé ìgbà tó gbé ìgbà. ìgbà yóò ṣe é ta yóò sílẹ̀ lóra kan ní àwọn àjẹmọ́ ni. ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá àti ilé àjẹmí pé máa ń wá láti wá máa súnmọ́ ọmọ nàbí adama lọ́kùnrin tàbí àjẹmí lóde ìgbé ilé méjì náà wọ́n ní àpọ̀ wọ́n sì ní kéde wọ́n ní àdé. ṣùgbọ́n nínú àwọn ọba akẹ́kọ̀ọ́ yìí àti ìgbà afẹ́fẹ́ yìí wọ́n tún ní ìrànlẹ́ta tọ́jọ́ wípé àwọn ni olórí ọ̀gá ní àwọn àjẹmí ọ̀gá àkọ́kọ́ ni ìfúrí ìfúrí kì í ìfúrí ìgbàgbọ́n àjẹmí ìjọba ìjọba ìjọba wa òun ní gbogbo àlùbáyé kò sí nílò àmì ẹni tó jẹ́ pé alákòjì ní gbogbo nǹkan bẹ́ẹ̀ gbọ́dọ̀ yóò jẹun tó yóò tó fáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní pé yóò yí bẹ́ẹ̀ yọ ọ̀tọ̀ kan. gbogbo ọjọ́ máa ti dọ́rọ̀ rẹ̀ àti gbogbo ìdàgbé tó kìtìrì ìtìmọ̀. bákan náà wọ́n sì ní ìfàlẹ̀ wọ́n àti mọ̀ ìtọ́kọ́rọ́ sí ìgbọ̀kọ́ báyìí. àwọn ìbọ́lì nínú wọn orin ni bí àti àmà ṣe bí àmà garaajì ó kàlẹ́ orin tí mo fẹ́ bẹ̀rẹ̀ ó lè fẹ́rẹ́ bí. ó lè rán tí mo ó lè gún lọ́bẹ̀. àwọn ń wá gẹ́gẹ́ bíi pé wọ́n ò ní ìfẹ́ kẹ́kẹ́ tí a máa wá sí i pé níbo làwọn kan ti pàdé lọ́wọ́. ìrẹ́ kẹta èlè kọ́ọ̀lù vọ́ọ̀lù títẹ́ mọ̀ wọn ayé gbìyànjú láyé àwọn nílò ìgbàgbà àti ọ̀rọ̀ kí làwọn ń ṣe yàtọ̀ làwọn ní èyí ń fi kọ́wọ́ náà máa gbé wá ẹsẹ̀ rẹ̀ lè fẹ́ lẹ́yìn lónìí olólè kan náà fi tì lọ́la olówó mẹ́jọ owó máa gbé lọ sí wọ́n sì máa ń sọ ẹni tí bá rìn ní ìgbé tàbí ní pápá wọn máa sọ ọ́nà kan ní ọmọ bẹ́ẹ̀ mo bá igbó kọ̀ọ̀rọ̀ lè fi. ó ní àdúgbò kan tó ń pàṣẹ fún àmì àdúgbò lè dà kúndà wà bí wọ́n mú àdúgbò jáde àbílá rọ́bì àlọ́ọ̀lọ́ ọ̀bọ̀. ẹni àdúgbò sàbẹ̀lẹ̀ wọn àti lọ́mọ yìí. àlẹ́ ìkùn dè jẹ́ ìjà tẹ́ ẹ bá fẹ́ máa rìnrìn àjò ẹ máa jẹ́ ọjọ́ èyí ṣùgbọ́n kẹ́ ẹ̀ máa kó ìlú fàáìlì àbùdá tó wà bí lẹ́yìn tó lọ́dọ̀ máa ń ká ní àpò tó ti bá ń rìn àjò lóru. àwọn àfáà ní kíni kùmọ̀ ọ̀rẹ́ wọ́n ní kùmọ̀ rẹ̀ ṣe sí wí àgbọ̀ngbọ̀ màná wí àgbọ̀ngbọ̀. tí èèyàn bá ní àjò lóru wọ́n lọ́lọ́ ọkà ní àpò tẹ́lẹ̀ wọ́n kéré ní kíkéré gẹ́gẹ́. bákan náà yóò sì kéré náà lẹ́nu ẹ̀jìnà àjọ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n tí wọ́n bọ́ ní lẹ́nu ọmọ tí wọ́n dájọ́ ẹ̀jìnà kò fi ẹ̀rí lóhùn ọlọ́pọ̀ wá ṣẹ́gun ọ̀nà pọ̀ ṣùgbọ́n òru náà àwọn kan bẹ̀ tó bẹ́ẹ̀ta láwọn àjẹmí fáìlìgbà àtàkùnrin lọ́pọ̀lọpọ̀ náà tí àwọn àjẹmí olórí tí wọ́n bá wá ń di ẹ̀jẹ̀ kan tàbí wọ́n fẹ́ máa dẹ́rù bàjẹ́ wọ́n fẹ́ máa dún wọ́n fẹ́ máa ṣe ìgbàgbà fàmílẹ́ ànábì ni ẹ máa pè é tẹ ẹ bá ti ń pè é ọ rí pé wọn sàlẹ mọ ọ̀rọ̀ ẹ wá wo bí ló ń pè ní ọ̀rọ̀ tó jẹ́ pé èyí tí ò tó nǹkan àtẹ̀jú máa láti wí yẹn ẹ̀rọ tó ti kọ́ ìmọ̀ iye èèyàn nígbà nílẹ̀ Yorùbá ló ti kọ́ ìdílé wọn ọlọ́gbọ́n. Wọ́n kò sàn mí ìlọ lérò wípé kí wọ́n wá jíjẹ́ lọ́dọ̀ rẹ̀. yóò tàn mí yóò lówó kan níbi yóò tàn mí yóò lówó kan ní àṣírí. àlàkùnlé hàn ìró nípa ìsapá àpèrè náà àwọn tí ó ń wá agbára ìlọ́dọ̀ rẹ̀. ìrẹ́ tó ń kalu kí wọ́n máa ń kó sílọ̀ ìran ọ̀pọ̀ ọ̀pọ̀ ìlọ́pàá tí o ti fẹ́ yí pé ìfèsì fẹ́ẹ̀mà bárọ́dọ̀ ọ̀rẹ́ jẹ̀mọ̀ ìfèsì tí òun rẹ̀ papọ̀ ni nítorí àgbẹ̀lẹ̀ náà náà bá lè wọ̀ papọ̀ báyìí wọ́n pé ìrẹ̀ wọn pọ̀ sí òun yìí. bákan náà lára ìkà mọ̀ṣáàtì mọ̀ọ́n òun náà ni wàhálà bí bẹ́ẹ̀ pé ó lè gbé àgbẹ̀lẹ̀ ọjọ́ níyàwó pàtó ṣùgbọ́n ní ìyàwó ni wọ́n gbé wá gbogbo obìnrin tó bá ti jẹ́ pé nígbà nẹ́ẹ̀sì tó wáyé ló ń kọ́ yìí sí. torí nǹkan òbí ni máa ń wo àwọn ní gbọ́dọ̀ ọ̀sẹ̀ ni máa ń mọ̀. nígbà wọn pàtàkì ọ̀sẹ̀ ni máa wò. látẹ̀rẹ̀ amsterdam tó fún àmì àbí tó máa lè ṣe ni pé ẹ̀yìn mùsùlùmí fọ́ọ̀tì díẹ̀ ẹ̀ẹ́dọ̀ mọ́ta wọn adé. àwọn ẹni bí àti ẹgbẹ́ tó wọ̀ tí wọ́n kẹfẹ́ lè jáde sáà lọ ìjọ ọmọ ọwọ́ ọ̀jọ̀ lọ́ra rẹ̀ lọ ìjọ ètò ìdá àìjọ ló ti fi kárí ló ti fi ọlọ́run ọ̀sọ̀rọ̀ bí ń tò kí ìpínlẹ̀ náà nílẹ̀ ìgbé wa yóò mọ̀ nígbà jẹ̀ mọ́ ọmọ wa jù tó bẹ́ wá di ilé àjẹmú yìí kò sí lọ́rùn lẹ́nu tó ti ní pé olóṣù àtibá ìgbàlọ́ wa máa súnmọ́ lójú rẹ̀ èèyàn ń pè ní ọkọ̀ ìlú. àdìgbẹ́ni kókó máa bá ìgbàgbọ́ tó lọ́wọ́ àmàbà jẹ́ yóò máa wá sọ wípé obìnrin tẹ́ ń wò kò lè dìmọ̀ kò ní ibi sọ́dọ̀ yìí tó ń fi ibi sọ́dọ̀ àwọn yóò ti wá bẹ̀rẹ̀ sẹ́yìn lé nínú ọdún nínú ìdíjí máa ń kó àpòbìnrin ní ẹlẹ́jẹ́ wọ́n lè jí máa ń ẹgbẹ́ ẹ̀rọ ìrìn tó sí ìṣòro mọ́tò torí ilé bí àmì méjì òun náà ní àyà tí ń bẹ́ nínú àwọn òṣèlú ìṣòro ìrìn رفع يقول أعوذ بالشرك لا يوضع عقبات من بين بين خلقي يحظى بينه في أمر الله الدنيا التي تنزل لها بعد لو تسلم ليس iṣẹ́ táwọn ẹ̀kọ́ ìmọ̀ ìṣe ìtẹ́lẹ̀ ìlú mẹ́rin òun ni kí wọ́n máa sọ màgàbí abẹ́mọ̀ wọ́n máa sọ wájú wọ́n máa sọ lẹ́yìn tó bóṣù wọ́n máa sọ bọ́tàjú wọ́n máa sọ bí ìjànlọ fún yí pé àwọn èèyàn ká ń bẹ̀tẹ́ fẹ́ bàjẹ́ àwọn ẹ̀dá kan bẹ̀rẹ̀ tó fẹ́ máa bàjẹ́ òun náà làwọn àbẹ̀rẹ̀ ló bí kí wọ́n sì bàjẹ́ òun lè fẹ́ kọ́ ni ohun tí ń balẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bí òṣèlú kò lè ní ní ọpọlọwọ náà tó ń bọ́ọ̀lù lẹ́ńdà ló ń bọ̀ ilẹ̀ ní ẹ̀sà káàkiri láàkàn bí ẹ ṣe ń múlò ní lẹ́ńdà rẹ̀ náà pàmìtà wọn lọ gbò Èmi ìgbà tí wọ́n máa lé ọjà tí ó sì máa jẹ́ ìrànlọ́wọ́ fún àtọ́wọ́ ni wọ́n máa tọ́ wa òní kéèyàn máa ti bẹ́rẹ̀ wá ń gbé kí ọmọ tí wọ́n bá ń gbé tí èèyàn bá ti wọ́n ń ṣe ìdàkí tí wọ́n bá ń gbé yóò máa jẹ́ ìnira káwọn tó lọ sí fún ọmọ ọ̀sẹ̀ wa yóò sì máa jẹ́ ìpàdé káwọn ní ọmọ ọ̀sá látàrí kéèyàn máa mú gbé kí lè rí wa النبي صلى الله عليه وسلم فإن الملائكة تتعدى من أساس من ذنبائهم أم بنجي أم وفعلي ما هو مثلا في سرنا وزاي زاي nítorí náà mọ̀lẹ́yìká náà ṣe ń wà pẹ̀lú ẹ̀yà yìí àwọn náà ara máa ń lo wọn ju báyìí wọn bí ara máa láta kí ọmọ ọmọ sí àgbẹ̀rẹ̀ lọ́sùn tí ọmọ ọmọ amọ̀nìkan tí ma ti ń gbòòrò rẹ̀ àbí wọ́n fẹ̀ yìí tọ́pọ̀ tí kù náà ni ó máa kọ́ tí ọmọ rẹ̀ sísá kò lọ sí òun ilé tí màmá kù tó ní tí ń ṣe yẹ ìlera ní ọmọ ìjẹta wọn àwọn ohun yóò wà máa rẹ̀ sẹ́jà yìí wọn àwọn àjẹmọ́ tọ́yọ̀ èèyàn tẹ̀lé ti jẹ́ tọ́lọ́ ní ọmọ jẹ́ títí títí yóò dìbò dàrú ọ lọ́wọ́ àwọn àjẹmọ́ àti àbúrò àwọn àlámà yìí. bákan náà ìrẹsẹ̀kẹ́ tó fún ọdún yóò àwọn ìyẹ̀wùjẹ́ àti ànàfọ́rọ́ àwọn ni wọ́n ti lójú aṣọ ọdún fún lọ́ǹtì ẹ̀mí yóò èlò tàbílì àríyá wọ́n sọ pé èrò ń dé títí àwọn tó rí òní ẹ̀rìn kẹ́ni tó ní ìṣẹ́ tó bá fẹ́ gbàgbọ́ rẹ̀ bá fẹ́ dúró rẹ̀ àbí ọmọ rẹ̀ òun ló fẹ́ sọ tóbi rẹ̀ nígbà ní ọdí fún bàbá rẹ̀ wọ́n fẹ́ fẹ́ fẹ́ wọ́n ti fẹ́ di special court láwọn university káàkiri ní europe àti amẹ́ríkà àwọn ènìyàn bẹ̀rẹ̀ rẹ̀ bóò ni wọ́n ṣe káta ó yọ̀ sí tó di wípé ẹ̀ka ti di profession bíi ìyẹn yóò lè ilé yìí nígbà wọn olóògbére aláwo lọ́dọ̀wà náà tí ó lè dílé agbára tí ó dàbí ilé ẹ̀fẹ́ ìmọ̀ àwọn náà ti ń kọ ilé òyìnbó wà ní ẹ̀ka àtàrí ẹ̀. bákan náà ta ní bá wọn lóògùn àti àìsíté èrìkì àbájọ àjẹmọ́ kílẹ̀ rẹ̀ afọ́ àti ìpínlẹ̀ ọmọ ọ̀sán ara àti ọmọ tí wọn àgbà bá ti sẹ́yìn wọ́n ní mélòó mélòó nínú àṣẹ àṣírí tọ́lọ̀ oríṣiríṣi ara títí nàmá wọn títí lè jẹ́kẹ̀ sí àwọn ní ní ẹ̀kọ́ yìí nínú àwọn tí wọ́n máa ń pè wípé ọ̀rọ̀ ojú ó dábọ̀ ọ̀rọ̀ tí sọ̀rọ̀ bàbá nípa lọ kó bá àní ẹni bá ní ojú rẹ̀ wọ́n sì lọ ọ̀bẹ̀ tó ìtọ́ wọ́n máa ń pè bàbá àwọn èso sì rẹ̀ sábà tó jẹ́ yóò sì di olè bàbá yẹn lọ yóò sì bàbá yẹn lọ wọ́n ní mélòó mélòó ẹni náà ti sọ̀rọ̀ báwọn wọ́n wá rẹ̀ wọ́n fà sí nàkàrà wọn lọ́wọ́ náà wà ní ọlọ́run tó fẹ́ ẹ̀yìn ilé rẹ̀ lẹ́yìn tó ń bá àbúrò wà láyé wọ́n ti rí ìyàwó nǹkan kan sánú ilé káàdì ẹ̀lẹ̀ sánú sí àwọn àgbàlagbà ní ẹ̀yìnbá wọ́n lọ ń bá tí wọ́n wà fún wa lórí òbí ìlú ìjọba kọ́ ìdàgbà tí ẹ̀ bá ti ń lẹ́yìn àti àti eléyìí yóò di ìrètí. ẹsẹ̀ tí wọ́n kọ̀ ẹ̀ láti gbà yìí ṣé agbẹ́bẹ̀ rẹ̀ ọ̀kan nínú ọjà tó gbajúmọ̀ ìrìn ní sọpẹ́lẹ̀ ìgbà níbàdàn níbàdàn. Ìmọ̀ olóòwò kan ó lè lọ sọ̀dọ̀ owó. Ó wá ní òbí ó ti mọ́lẹ̀ àwọn. ó lòóde ó lòóde lórí ọ̀gẹ̀ ṣùgbọ́n àjẹ̀lú ajára àti máa gbé orí ní ọ̀nà gbé ìyá kí ìtumọ̀ yẹn láti gbà tí wọ́n bá ti ń kí sáyé tí wọ́n bá yẹ òun ló sì máa bọ́ ọ̀sán tí bí wọ́n èsì àtàrà tó fẹ́ẹ́ náà yẹ àwọn oníkíláàdé lórí ọ̀sán pàtàkì lórí bá pọ̀. Tọ́lá tí a di aago mẹ́rin lórí ọ̀nà ìbèrè pé ṣé wọ́n ti kára sáré bí? Ní kára sáré, ara rẹ̀ ti kọ́ sí ilé kọ̀lẹ́kọ̀. Àjẹ̀mú ọjọ́ ìgbẹ́ mọ̀ wá bá sọ lọ́tọ̀ Wọ́n wá rí yàrá àlàjá mi jẹ́ rẹ̀ tí ń gbé fáàlì tó ń bẹ̀rù yàrá pé ìmọ̀lá síbẹ̀síbẹ̀ náà yóò fi máa nìyàjú bí mi ajá gan mọ́jájá lásán bí ìkọjá jẹ̀lẹ̀ ìsúnmọ́ra wọn ẹni ojú tó máa lè wọ́n kápẹ́wá ọdẹ àjẹ̀lẹ̀ tó pé mùsùlùmí ní ádámù là yóò kàpọ̀ tí wọ́n bá wá ní ọjà làjáde ẹni tí ọ̀gá gbé déédéé yóò sì máa ń sọ́nà ọ̀gá lóògùn yára èèyàn tó dáa ẹni kan ọ̀sán lé ìpín ẹgbẹ́ mọ̀ sọ̀rọ̀ rẹ̀ èyí tó súnmọ́ jù ní kò ṣùgbọ́n ìlàyé tó kọ́ mi lé ìbàdàn ní orí wọ̀n lọ ìbàdàn alákùn lè hàn àwọn nǹkan yà ti sọ ogun tó pọ̀ báyìí àtìsọ sẹ́yìn ṣùgbọ́n àmọ́ àyẹ̀kọ́ yẹ̀kọ́ àwọn tó tó tó tó tó tó tó tó káàdì màmí pé a ti padà sí ibi ẹ̀rọ ánámù ìjírí tá a ti bá bẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó bá wá dé ìròyìn àrùkọ rògbò àti tẹ̀lé yìí kọ́wé sí àná àtẹ̀tẹ̀ ṣe. ọ̀dà àdìsí ọ̀kùnrin mánìkì àti àbúláyé hajj tí wọ́n wá máa sàfúlàmù. Gbogbo ìyẹn ló ń dá mọ̀tẹ́rì pọ̀, mà òun náà ni àwọn gbólóhùn kábà ìpín ní sàrọ̀rọ̀ náà jẹ́lẹ́jẹ́. Ìdìbò àpẹẹrẹ fún mi ọ̀rọ̀ ìrókìá yìí. Torí gbogbo ká máa sọ ilé òyìnbó àwọn mùsùlùmí agbẹ́bọ̀ náà ọ̀tún yàtọ̀ sí òkú. Téèyàn bá wá mọ̀ yàtọ̀ sí kíkà bọ́bá ti wá fẹ́ bọ́ọ̀lù ọ̀gbà pọ̀tà lálẹ́ yóò lè ní pé á mo sì lè tọ́ o mo sì lè tẹ̀lé o. ṣùgbọ́n tó kúrò wá ó pè wá lọ ọbẹ̀ òun náà ní nǹkan tí ó ti dalé gbogbo nípa máa ṣiṣẹ́ ìbéèrè kíá ní máa gba fọ́ọ̀mù ìbéèrè kíá ní máa ní iye kan pàtó káàkiri pé káàkiri kàǹkan ìfún yí twenty thousand ní ewu nítorí pé fún àyínà ẹ̀lẹ́sọ̀ wípé ní ìlú ìjọba àmì tó ń dé lọ́dún márùn-ún kẹ́kẹ́kẹ́ ti dìbò ètò rẹ̀ five thousand seven thousand ìlú amẹ́ńtò tọ́lájára àdàbẹ̀. àti wá rí àwọn tí wọ́n ń bẹ ní àfa àtúnú náà tí wọ́n sì tẹ̀ ń bẹ́gbọ́n bí kí àtọ̀rọ̀ àwọn ìjọba aláwo lábẹ́rẹ́ fáwọn èèyàn a sì ti fẹ́ pàkíyèsí pé gbogbo bá ti fẹ́ jókòó owó ọmọ ẹgbẹ́ wà láwà tó bá yá wọ́n máa méjì lọ́rẹ̀ nítorí tí máa ń sọ lálẹ́bí wọn ní pé ojú sì lámà ní o wọ́n ní ẹgbẹ́ nìkan wá pé ìwé kan yóò mọ̀ wá wá tó a sọ tẹ̀síkánná tẹ̀síkánná tó ti di lọ́wọ́ ìwọ́ ìjọba a ti padà sọ ìdílé kí kí àbẹ́ ẹgbẹ́ kùrán kí ni àwọn àkàdé ìpìtẹ̀ wá nípa rẹ̀ nínú ìlú láì wọ́n ti sàhà gbogbo ẹ̀ ní àkàlà ìlú tó ń kí àmà ìlú yorùbá tó ń yà tọ́lá ọba ìgbẹ̀rù ní ṣá aláwọ̀ rahman àmì aláwọ̀ subhanahu wa ta'ala kọjọ ọjọ́ ayé ọjọ́ kálá níbi àjọwé ìyá ayé ọjọ́ kábọ́ níbi ebi èsì àtàrí ìrìnà rẹ̀ wọ́n ní pẹ̀lú gbọ́lá àtàrí ìmọ̀ wípé ọ̀tà tó tó ojú rí abúlé mọ̀tì yẹ kọ́tà tó tó ojú rí títí ìdí ẹ̀sìn ọ̀nà lèsì àtàmọ̀ ogun rẹ̀. wọ́n gba tó fi tó dé ìyẹn ní one thousand years láyé yóò títí ó yẹ kó wọ́n ní ìfẹ́ gbogbo ìgbà wọ́n ọ̀gá gámìnà lórí ẹ̀sìn tó ìdára yàrá ìgbà gámìnà bí ayé nìkan wà ẹ̀ bó ló fi fún wọn náà wọn náà fún wàhálà máa ń fún wọn náà tó bá ti ní àti ká ti ń lórí àyè tó wọ́n pàtó wà láì fi akọ́ wọ́n pàdé fi fún wọn. Nígbà bá ànábì sọ́dọ̀ lọ́sọ́lá tó sọ nípa àwọn èèyàn nípa àwọn ẹ̀dá yẹn á fi sọ̀rọ̀ bẹ́lẹ̀ ọjọ́ ẹ̀dá rẹ̀ kọ́mẹ́jì kí ara lè lo èsì mẹ́jọ àwọn èsì má sì jẹ́ kí èrè ìlú wa máa kí èsì rẹ̀ lọ́sọ̀ máa kí èsì rẹ̀ lórí máa kí èsì àwọn ìgbà àwọn tó ti ṣèkẹ́ fún akíọ́mọ àti alọ́kàn lóṣù níwájú lẹ́yìn wa éèdì

وحده لا شريك له لا الملك ولا الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واصلي واسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما الله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 وقد فلنفق كلام وبين لنا أصنافه من حديث أخرجه المحاكم في المستدرك من حديث أبي ثعلبة الخشني جرثوم رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم الجن على ثلاثة أو جاء الجن على ثلاثة ثلث لها أجنحة يطير في الهواء وصدق على حيات على حيات وكلاب وكلب ويقطع ويبعدون عباد الله لهؤلاء الجن وجوه ثبت هذا الوجود بالكتاب والسنة والإجماع أهل العلم ممن يعتبر بقوله من عن الله تصديقا لله وتصديقا لرسوله صلى الله عليه وسلم أخبر ربنا سبحانه وتعالى قدرة العظيم أنه خلق الطقرين أي الجن والإنس وأخبرنا أن الشيطان كان من الجن فسقط عن امر اي خرج عن طاعه الله سبحانه وتعالى الى معصيه الله سبحانه وتعالى فمن انكر وجود الدين فقد كذب الله ورسوله وكذب القران لذلك نعم نؤمن بوجوده وانهم مكلفون كما كلفنا ولكن قبائل مختلفة منهم ذكور وإناث ومنهم صالح وفاقد ومسلم ومنهم مؤمن وكافر ومن أشد أصناف الجنود وإبريل وقدر كل نوع من هذه الأنواع إثباتهم أشد من غير هذا مصداق ما جاء في السنة ابن أبي داود من حديث جابر رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال عليكم بالرجة فإن الأرض هو إليه فإذا تغيرت لكل الإيمان فما في اليسر بارك الله لكم والسنة ونفعنا الله وإياكم بما في المملكة الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم من ولد فاستغفروه إنه من الغفور الرشيد الحمد لله الحمد لله الذي رفع السماوات بغير عمل وصلاته وسلامه على اشرف سبيل سيدنا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم على تسليما الله أمة الإيمان جد مشاكل جمعه من لا بها ومن مشاكلهم ورغبتهم في المناجحة بينهم وبين الدين كل هذا ورد عن فتوى بالأمة والله سبحانه وتعالى يخبرنا عنه في سورة الاستراحة وشاركهم في الأبواب والأولاد يعدهم قال بعض المفكرين في الأولاد فإن من المكمل الله سبحانه وتعالى عند الجماع فإن الجن والشيطان يشاركه في الله فينزل كما ينزل غيره ومن مشاكلهم اختلاط بني آدم جاء هذا من عشرة فرمان ابن أبي ليلى كما ذكره ابن أبي الدنيا الحاسب رحمه الله في جثة رجل اختطفه الجنة عاد عمر وكان يريد صلاة العشاء في مسجد قومه فخطب فجاءت عمر بن الخطاب رضي الله عنه وارضاه ثم هذا الرجل تشمل في حجان بينها لأهل المسلمين وطلب منها إمام الشهداء فشد لها أو ما فأمرها ابن الخطاب أن تتربص بأربعين سنة بأربع بأربع سنوات فلما انقضت هذه المدة لم يرى ولم يولد له حياته رجعت المرأة يوم الخطاب ثم تزوجت برجل آخر فجاء زوجها يوم من الأيام ولام عمر كيف يترك أحدكم هذا الزمان الطويل لا يعلم أهله في حياته فقال يا أيها المسلمين أنا عندي عذرا قال ما عذر قال إني انتصرت مثل قول الخلاف لله فاحتفظ الجن وقلت بين أجرين أيام الخيالة سئل أن أسلم إلا من كان غيره فقال كل عمل لم يكن الله وكل من شرابه فقال الجدر وهو كل إناء فيه شراب لا له من يقطع وهو الجدر فبعد حين من الدم قاتل هؤلاء الجن جن آخر وهم مسلمان فتفرقوا عليهم وصبروا رجالهم وأكلوا أولادهم من للجبن مع أكل والتعليم فأخذهم فقدم عليه المسلم وخيروني بين المسلمين معهم وبين الخلق كل هذه فاخترت الأسباب فجاءت إلى هذا المستوى ومن مشى في هؤلاء الجن الصراط كما جاء هذا في الصحيح من حديث ابن عباس رضي الله تعالى عنه وهما في مدة استدراء البيضاء عن طريق بن عباس أن أتت النبي صلى الله عليه وسلم قال يا رسول الله إني أسرى وإني أتخشى فضل الله لي فأشار إلى رسول أن يخبرني إن شئت فغرت فلست الجنة وإن شئت دعوت الله لك فأخبار البصرة لكننا طلبت من الرسول صلوات الله وسلم عليه أن يدعو لها ألا تتبشر فدعا رسول الله صلى الله عليه وسلم الشاب وهذه المرأة بعد وفاة رسول الله صلى الله عليه وسلم فإذا خفت على نفسها أتت الكعبة وأنعمت حسبها الطاهرة إلى آخر كسبتها فأتنا إن شاء الله من أهل الجنة ومن مشاكل إخراجا من كل عقل مسلم يأكل أو يشرب ما تتعدى منه الملائكة جاهد نصر السير ونعيه عمن أكل القوم عن إتيان المساجد فقال لا يقربن مولانا من أكل من هذه الشجرة إلى آخر هذه الرواية فإن الرسول صلى الله عليه وسلم علق هذا المال بأمر عظيم فقال فإن الملائكة تتأبى مما يتأبى به من آدم وهذا الكلام تفسير قول الله سبحانه وتعالى في سورة الرعد أعوذ بالله من الشيطان الرجيم لكن اختلاف من بين بين الخلق يحفظ من أمر الله إلى آخر آية الآية عباد الله واعلموا أن الخير في الابتداء والتحري برسول الله صلى الله عليه وسلم والشر كل شر في التولي والاحترام عما جاء به رسول الله صلى الله عليه وسلم تمسكوا بالله ربكم وتمسكوا بالأمة نبيكم فدين حدث القول في الداعين فكل من تمسك بهم فقد ركب سنين الحجاب ومن تخلف عن الرؤيا بالمسلمين فقد لذلك عباد الله الخير دون الخير أن نعلم أن هؤلاء الجن خوف منا أشد من خوفنا منهم فقال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما ذلك الشيطان يخوف الله فلا تخوفن وكنتم كنتم تؤمنين من خاف الله وتوكل على الله حتى توحيد النجاة من وسط الشيطان ومن مشاكله ومن فتن ومن ومن قلوبهم لذلك عند رزق نفسي ومن رزقكم إلى الله أن تذكروا الله وأن تلجوا إليه قولا وعملا سرا وعملية نسأل الله الرحمن أن يثبت أخلاقنا يوم تزيد الأقدام وأن يثبتنا وأن يقربنا منه ويبعدنا من الشيطان وأن يبعد الشيطان منا وهو على ذلك قدير وجه الجنة الكريم اللهم ربنا عز بالسلام المسلمين اللهم عز بالسلام المسلمين اللهم عز بالسلام المسلمين وذكر ما جاءك يا كريم اللهم ذكر أعداءك يا كريم اللهم ذكر أعداءك يا كريم الذين يصدون عن السبيل ويؤكدون أولياءك ويكذبون رسلك ويصدون عن حق كتابك إن كتاب الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا بتسليما صلوا على نبيكم الصادق المصدوق المبعوث رحمة للعالمين القائد في مقص يعني ثابتة من صلى عليه وسلم صلى الله عليه عشرة اللهم صل على كل وقوة هذا الكريم خاتم الأنبياء خير الأمراء اللهم صل وسلم على النبي وعلى آله وصحبه وسلم على حسن الكريم

الحمد لله رب العالمين الرحمن الرحيم يا مسكين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب مما تريني رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما لهم لقائرون ادفع بالذي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يأبون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون وأني أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها وإني ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخت الصور فلا أنصار بين الجنين ولا يتساءلون فمن ثقلت موازينه